ọkọ mi olówó orí mi pẹ̀lẹ́. person wey i dey beat every day okay you know now as i dey beat my wife mo máa ń lu bí ni o mo lè jí láàárọ̀ kí n fi lùlù jí. lókè ẹ mọ́lẹ̀ ló lù ẹ báyìí. ṣùgbọ́n mo mọ̀ pé lágbára ọlọ́run á bá mi yí padà. ọlọ́run ò yí padà o. ìjọ wo ni gbogbo ìwà pálapàla èdè sẹ́nu. kí ló fẹ́ jẹ. iye ti dà. ayé ọmọ. ẹkún máa wa mọ́tò mi wèrè wọ́n ní mọ́tò tó ń bọ̀ báyìí tó jẹ́ kí wọ́n rọra dúró àbí kó pọ̀ báyìí ó dẹ̀ rọra ń bọ̀ bẹ́ẹ̀ ẹ pọ̀ báyìí. ìyàwó ẹ ló máa ń rí náà owó ọṣẹ dúró de sójà kó wá wọnú tó máa fara. ìyàwó mi ni mo sanwó orí ẹ mo sanwó orí sójà ni ti máa fi lọ dúró ní mo ṣiṣẹ́ fún wọn ni mo dẹ̀ ṣiṣẹ́ yẹn fún wọn taratara. taratara ló fi ṣe taratara tó ń lò fún mi ojú náà ló ń bò mí. mo nílò ní kí n máa ṣiṣẹ́ dáadáa. ti ṣe mistake o fúnra ara mi ni mo wọ wọn chance o. tó gbá ló ṣá. wọ́n gbájú. Coming soon on Yorubawood.